ti ṣe pè mí mo jẹ́ o funky mo jẹ́ o bá ti ṣe pè mí mo jẹ́ o yes o mo jẹ́ o ọmọge ó yá ká lọ ọmọge <laughs> ọmọge tètè ká lọ gbọ́n tiwe bá ṣe bọ́ǹsùwé fújì gangan ni àbí bọ́ǹsùwé mo ṣáà mọ̀ wípé ijó ló bá dé nínú orin yẹn táwọ́dẹ̀ wo sùnsùnsùn pé ètò owó gangan ló wá bájó tán tó bá gbogbo ohun tó tan mọ́ ìdárayá mọ́ ẹ jẹ́ ká lọ ṣe kíni ká lọ sí ìlú ìjọyà níbo gangan ni ìlú ìjọyà wà Orísun tẹlifíṣàn ibẹ̀ gangan láti rock your day all day long and all night long. <laughs> tèmi pọ̀ tèmi pọ̀ tèmi kọ̀ mo ti lọ béèrè question kan lọ́wọ́ yín báwo gan lẹ ṣe ṣe weekend yín lọ́wọ́lọ́wọ́ báwo lẹ ṣe ń gbádùn ẹ̀ mo mọ̀ pé lómi ti wà lọ́dọ̀ grandma èlémi ti wà lọ́dọ̀ boyfriend or girlfriend ẹlòmíì gan lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣe kíni ó ń ṣe kíni yẹn gangan ni máa jó ká máa yọ̀ gangan ni ọlọ́run elédùnmarè fẹ́. Hmm. Yusuf Olúṣọlá ni orúkọ ti Sẹ́mi ọmọbìnrin Simeon Chinwe Tabili Ṣísílì a.k.a. Funky ọmọ rẹ̀ tó gbáàsì tó dùn tó kí tó tún ṣe kíni tó yí bóbó. Ọmọ tó ń sọ fún gbogbo ìdárayá pátá àti pátá. <laughs> Mo tún ti gbédé gígan ni mo wá gbédé lónìí, mo gbé ìjòyà dé of course on a special level specials náà ni tòní torí pé kíni lọ́sẹ̀ tó ń kọjá àwọn èèyàn pè mí lóríṣiríṣi pé i love it i love it i love mo ní ok ẹ jẹ́ kí n tún ṣe another special special fẹ́ẹ̀ni nìkan ni mo ti mọ̀ nípa next week torí pé kíni mo ní schedule tó pọ̀ gan fún gbogbo àwọn ètò tìjọya pátá àti pátá. Hmm special tí mo wá mú lọ́lọ́kan òjọ̀kan lónìí àwọn méjì péré náà ni tá bá ń sọ̀rọ̀ nípa mayor kun mayor of Lagos tá bá dẹ̀ tún sọ̀rọ̀ nípa Wizzy Wizzy àwọn méjì tí mo mú lónìí ni àwọn mi ti pọ̀ jàǹtìrẹ tí màá ṣe màmá mú lọ́lọ́kan òjọ̀kan àmọ́ àwọn méjì tòní wọ́n tó gbangba sùn lọ́yẹ̀ wọ́n dùn wọ́n kí wọ́n yí bóbó number one on my list owó gangan ni mayor kun ohun gangan ni mo fẹ́ sílẹ̀kùn ètò pẹ̀lú pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ tá gan ni ẹlẹ́kọ̀ọ́ tẹ bá rí fídíò yẹn máa rí obìnrin kan tó kàn ń preach fún lọ́lọ́kan òjọ̀kan ni and then hmm, ìgbà kan wá tí mò ń ṣe ètò kan ètò ká máa gbé àwọn àlejò wá lónírúurú mo gbé mayor kan wá o ó wá sọ ìtàn ẹlẹ́kọ̀ọ́ fún mi nígbà tó jáde ó ní pé ọmọ pupa kan ròdòròdò lòun nífẹ̀ẹ́ sígbà yẹn òun trip i'm loving you i'm loving you àmọ́ kò gbà fóun ní kẹta tóun blow by pa oh my gosh ló bá ní oh my uncle where are you i love you ó ní kò sáyè mọ́ torí pé kíni lọ́ọ́lọ́ọ́ báyìí òun ti move on to the next level ló fi sọ wípé why you carry carry fire fire for your head yo ẹ kàn lọ gbọ́ orin láti àwọn mẹ́yọ̀kùn torí pé kíni orin sì ń bì láti ọ̀dọ̀ mẹ́yọ̀kùn àmọ́ kìkì arúwé ee eh, ó máa lọ yàbàrà ee eh. nígbà tí màá lọ olúwa ló mọ̀ orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ <laughs> why you carry carry fire for your head fire for your head yẹn gbọ̀ngàn làwọn èèyàn ṣe kí ni ni wọ́n fọ́ fún. aṣíwá lórí miracle specials hati hati ìjọya bọ̀m̀bùlì orin sápá súnkàn gangan ni màmá. Woo! Bámidùn Ayọ̀míkún pé mo fix mama up lónìí torí pé kíni àwọn obìnrin mẹ́ta kan wà níbẹ̀ tó wọ John Gray, tán jó lónírù tó máa ń gbọ́ baby I go take care of you personally hey, are you getting me are you getting me <laughs> torí ó mọ̀ pé problem obìnrin gangan ni ego ẹ kọ́ lọ gbádùn ara wa pẹ̀lú mayor kun mayor of Lagos nínú mama à ń bọ̀. me, hey, mama, me well, oh, and I'm beautiful too. Boy, let me hold you, cause I wanna love you. <laughs> <laughs> orin yẹn dùn mama ni láti ọwọ́ Mayọ̀kún tó bá pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ni ẹ ti miss at all at all torí pé kí mo fún wa bọ́ńpọ́lì nípa specials specials méjì òun ni mo ní lónìí ìyẹn ti Mayọ̀kún mayor of Lagos ọmọ Davido tó gbá yagiyagi àti tatu ni Wizzy Wizzy ọmọ bàbá tó ṣe kí ni tó dá lówó fún rárá ẹ̀ à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú à ń tẹ̀síwájú mo ṣe fún yín ní mama láti ọwọ́ Mayọ̀kún ni orin tọ́pọ́n wá sún kàn hmm. Hmm. ó bá London tọ̀ o àmọ́ wọ́n lọ sí London láti ṣùtẹ̀ torí pé kí ni mo máa lọ London mo máa ra posh yes yes yes yes yes orin yìí nígbà tí ó jáde àwọn èèyàn nífẹ̀ẹ́ dáadáa torí pé kí ni ohun tó tún ọmọ fídíò yẹn ó dùn ẹ máa rí cars lónírúurú àti àwọn obìnrin tó rẹwà tọkàn spray owó pé ok this money we gonna spend ẹ ká lọ gbádùn ara pẹ̀lú posh láti ọwọ́ mayor kún àbọ̀. oh what a feeling plenty ṣayọ for my system bẹ́ẹ̀ but for me plenty Jesus ló wà nínú system mi Papa Posh ni ẹ láti ọwọ́ Mayor Kumail Lagos ìgbádùnlẹ́wà lórí ètò wa ìtòyìn ìjọya. Ẹ má ṣe gbàgbé wípé ẹ sì lè kàn sí wa lórí social media fún àwọn dope songs mi lórí Facebook àwa ń bẹ at Orisun TV lórí Twitter at Orisun TV and then lórí Instagram fún gbogbo iṣẹ́ pátá àti pátá Orisun TV náà ló bá dé. À ń tẹ̀síwájú torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí. Hmm. Baby dance all over me, hey, Musade. <laughs> Put your hands all over me. Hey. I know I do you GBT. Oh shit. Oh shit. Baby, please give me your GDG. Hey. Oh yeah, fantasy. Hey. Eh be my fantasy be my fantasy lórí ètò wa ètò yìí ìjọra torí pé lọ́wọ́lọ́wọ́ my fantasy láti ọwọ́ mẹ́ọ̀kun òun ni ọ̀pọ̀ sùn kàn à ń bọ̀. don't ṣàkàrà oh baby baby you know need am ọ̀yẹ̀rẹ̀ <laughs> ọ̀yẹ̀rẹ̀ gangan ni mo fọ́ fún jù nínú orin yẹn tẹ bá rí gèlè mi tẹ dẹ love ẹ tẹ love ẹ máa rí pé once in a while ni mo máa ń wé gèlè at Seun Korede mo fẹ́ mi sẹ́ at Seun Korede ni lọ́wọ́ mi sùsù pé okay Busola let just do a new thing for you ló bá mi wé gèlè ara yìí. a ṣe ń tẹ̀síwájú pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni kò sí wàhálà orí sì wálẹ̀ gbogbo ẹ̀ kún fọ́fọ́ àmọ́ tó ti méyàkùn méjì péré lókun torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí a máa máa ṣọpẹ́ fún ọlọ́run elédùnmarè nínú fídíò yìí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀rí dáadáa pé àwọn tí wọ́n jó níbẹ̀ tí ẹ bá rántí orin kan tí àwọn elédè gẹ̀ẹ́sì sámú mọ́ láìkì dáadáa tó ń pè ní i don't wanna scrub scrub this guy ẹ ti mọ orin yẹn irú ijó tí wọ́n jó àti irú aṣọ tí wọ́n wọ̀ òun ni wọ́n wọ̀ nínú orin ẹ ká lọ gbọ́ sọpẹ́ tiẹ̀ sọpẹ́ tiẹ̀ láti ọwọ́ mẹ́yọ̀kún à ń bọ̀ pra sọpẹ́ tiẹ̀ sọpẹ́ ẹ eh, ọmọlọpẹ́ <laughs> fídíò yẹn náà ó wà ń bẹ̀ ó dùn gbogbo orin tó jáde láti ọwọ́ mayor kún pátá àti pátá kò ṣeé ṣe kí ni kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ tí miss you specials náà ni àmọ́ orin kan péré ló kù láti ọwọ́ mayor kún ti máa fi jump to the other side ẹ̀ mọ́ other side yẹn. Yeah yes yes yes true ni ọpọ́n súnkàn báyìí láti ọwọ́ Mayorkun true tá a bá sọ̀rọ̀ nípa true ah àti kọ̀kọ̀kọ̀ lórí ètò àìtó ìjọ yẹ kó fún wa ní award lórí true ìtorí pé kí ni àti play ẹ̀ fún song request a play ẹ̀ fún hotty hotty songs àti play trending songs àti play true lélẹ̀ láti ọwọ́ Mayorkun ó ń ṣọ́ láti sọ fún ọmọbìnrin jòjòló tó rẹwà yìí pé kí ni gbogbo nǹkan tó bá gbọ́ pátá àti pátá láti ọwọ́ anybody it's all life bẹ́ẹ̀ ni o baby no be true ẹ ká lọ gbádùn ara pẹ̀lú orin à ń bọ̀. nígbà tí ọmọbìnrin yẹn ti fẹ́ gbà tán ló wá sọ fún pé baby you should love me baby you should love me cause I will be a super girl. <laughs> ìfẹ́ dùn ìfẹ́ lárinrin àti fẹ́ move to the next unto the next it's wheezy wheezy bẹ́ẹ̀ ni babalá fúnra rẹ̀ ọmọdé olówó tó yáyì tó gbásíkì tó dùn tó kí tó yí bóbó ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú daddy o make me dance eh, starboy make me dance hot is up making calm down mini calm down what's what's happening hey daddy o make me dance eh. ẹ kọ́kọ́ gbọ́ daddy o láti ọwọ́ whiskey, wizzy wizzy ìjọyà ti shaking ocean hot. Daddy O, make me dance, eh. Starboy, make me dance, eh. Daddy O. <laughs> okay, Daddy O, make me dance, eh. Starboy, make me dance, eh. Daddy O. ìdí àti ń tẹ̀síwájú pẹ̀lú wizzy wizzy wizzy wizzy torí pé kí ni mwah mwah mwah sweet love òun gangan ni ọpọ́n sukan mwah mwah <laughs> sweet love give me sweet love. sweet love ọ̀hún lọ́pọ̀ sunkàn nínú fídíò ṣé wọ́n ti really shoot like that ni o ó dà pé àkójọpọ̀ gbogbo shows tó ti ṣe pátápátá àti àfihàn ìfẹ́ káàkiri nínú gbogbo shows tó ti lọ pátápátá ó wá jókòó wá ronú pé oh my gosh so mo ṣe ń kọrin àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ mi tó tó yìí ló ní pé okay let's sweet up sweet love go on the group tẹ bá rí fídíò yẹn gbogbo ìfẹ́ tí wọ́n fi wọn Wizkid pátápátá ni wọ́n tò papọ̀ ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú orin sweet love ó oh hot ó oh sì ń fresh orí ètò àìtó yìí ìjọya à ń bọ̀ pra give me sweet love. wow bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ hàn sí fọ́nkì ọmọ ilẹ̀ bẹ́ẹ̀ tún ṣe ń fìfẹ́ hàn sórísun tv we love you sweet love mwah mwah mwah mwah mwah tèmi pọ̀ à ń tẹ̀síwájú pẹ̀lú wizzy wizzy wizzy wizzy baba ńlá himself orin tápọ́n súnkàn òun gangan ni jayéjayé àràràràrà ròròròrò ẹ rántí ọyá ọyá ọyá ọyá mo fẹ́ lọ́wọ́ bí bàbá mi mo fẹ́ lọ́wọ́ bí Adénúgà ayẹyẹ ní Miami tẹ́ bọ́ tún wá ń gbọ́ ẹ má jẹ́ kí n kọ́ jù ẹ ká lọ gbádùn ara pẹ̀lú jayé jayé lọ́wọ́ gbọ́ I love the song àmọ́ jayé jayé nìyẹn láti ọwọ́ babalá Wizkid gangan ló ń lórin yẹn orin yẹn ó dùn ó kún fún jọ́tẹ̀ bá rí àwọn ọmọ tó fine tó fẹ́ dàbí àwọn ọmọ tó máa ń back up fún Fẹlá way back gbogbo àwọn pọ́nrẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ah kí ló dé break dance yẹn títí african òun gangan ni. àtọ́jú pé kí ni bẹ́ẹ̀ ti ṣe ń pè wá láńjẹ́ o yes ma láńjẹ́ o ti fẹ́ máa parí in fact i just have one song orin kan lókù tí máa fún yín mo fẹ́ sọ fún yín pé ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó lórí ètò yìí orin kan wà tó ti ṣe tó wá give up ẹ ṣáà àwọn orin tí mo fún yín ní last week bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn orin yẹn wá ni pé ẹjọ́ ẹ bá wa ti síta gbangba and of course wọ́n ti rí response lónírúurú ó ti ṣe fídíò kò jáde mọ́ bíi ti tẹ́lẹ̀ má kó gbá wọlé àwọn gbogbo fídíòs ẹ̀ wá sí Orísun tẹlifíṣàn lórí ètò àìtóyí ìjọyà kí n bá yín ṣe kíni kí n ti yín síta gbangba kí ayé gbọ́ kí ọ̀run mọ̀ pé kíni there is one talented individual tó ṣì wà tó ń gbá yagi yagi yagi. Hmm káàkiri láà lórí social media at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Instagram at Orisun TV lórí Twitter ẹ lè tweet sí wa lọ́lọ́kan òjọ̀kan anytime any day tẹ́lẹ̀ wá sílẹ̀ dẹ̀ fẹ́ wá gbogbo ètò wa lọ́lọ́kan òjọ̀kan just open your Star Times app yeah tẹ́ bá ti ṣe báyìí kẹ́ lọ sí Orísun live Orísun TV a máa gbé wa ni bó ṣe ń gbé gbogbo àwọn ètò wa wá lọ́lọ́kan òjọ̀kan nìyẹn fún tèmi fún tèmi ló ní tèmi arẹwà yìí tó dúró yìí èmi fẹ́ at yusuf olúbùsọ̀lá ni kẹ́tì kàn sí mi lórí instagram at yusuf olúbùsọ̀lá gbogbo àwọn pictures mi ó wà ẹ bá fẹ́ dm mi fine fine fine kò sí wàhálà kankan ká wá fi jóyà ká fi tẹ̀léra wa lọ́sẹ̀ tó ń bọ̀ but mo máa fi sí ọwọ́ wìzìwìzì òun gangan ni jóró. Hmm jẹ́wọ́ la sọ̀rọ̀ nípa ẹ̀ láìṣe kí ni láìsọ̀ bọ̀ a ní láti sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé kí ni ọmọdé kan wà níbi abóbìnrin tó rẹwà tó wọ àǹkárá ó gbé àṣà wa lárugẹ bó ṣe jáde sí àwọn báyìí ó kàn jó lóríṣiríṣiríṣi and then jòrò jàrá jòrò èè e jòrò jàrá jòrò ẹ kọ́ lọ gbádùn ara pẹ̀lú jòrò láti ọwọ́ Wizkid tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ another surprise package máa fi kanlẹ̀kùn yín káwá fi gbogbo ijó yẹn tó wà non-stopping ká fi tẹ̀lé ra lọ́sẹ̀ tó ń bọ̀ bye. Mwah.